أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على من أرسله الله سبحانه وتعالى رحمة للعالمين نبينا وقائدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته padà wà fún ọlọ́wọ́ ọba ọba ìní ọba tí ọpẹ́ tọ́ sí lórí ìdẹ̀rọ rẹ̀ tó ṣe fún wa àyìn ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlọ́nà lórí àwọn àánú rẹ̀ àti dáadáa rẹ̀ àti ìkẹ́ rẹ̀ tó sì lé wa lórí tí ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá tó bá lo déédéé rẹ̀ lé wa lórí tó ti mú wa kó lórílẹ̀ ayé kò sí ní tẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa fẹ́ ṣe fọ́lọ́ ṣùgbọ́n wo nínú ọlá rẹ nínú dáadáa rẹ̀ ó mẹ́ni tí ó mú lọ́lọ́ ó sì tún tó fẹ́ sẹ́kù ọlọ́run ṣẹ́wà kù àti gẹ́rẹ́ kó máa bá ẹni tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ gbogbo àgbáńlá yé ní ní àti ẹni tí tí wọ́n jẹ́ ẹni tọ́gbọ́tọ́gbà nínú àti ọgbọ́n olùtẹ̀lé dáadáa rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa títí títí yóò fi di ọjọ́ àǹkìyàmà. lẹ́yìn náà eléyìí ní òru júmọ́ à òru òru òru nínú ẹlẹ́ẹ̀kejìlá nígbà tí nẹ́gbọ́n صلى الله عليه وعلى آله وسلم ودي بيجي ọdún àti ọdún mọ́kàndínní ogójì twenty seven twelve fourteen thirty nine ó sì ń tún ṣe déédéé òru ẹlẹ́ẹ̀keje nínú oṣù september ètí ṣe oṣù ẹlẹ́ẹ̀kẹsàn nígbà tí ọdún tí wọ́n yẹn náà tuntun jẹ́ ẹgbẹ̀rún ọdún méjì àti ọdún méjìdínní ogún òru òní ọjọ́ seven nine twenty eighteen kàmá gbàgbé pé òrùjúmọ́ aláwà tọ́ ní masidu ìlú péjú ní ìtẹ̀síwájú nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tí a máa ṣe níbẹ̀ ní gbogbo òrùjúmọ́ àjúmọ́ àbáyé nínú tíra salafatul usul lil imam. محمد بن عبد الوهاب رحمه الله تعالى ètò tó kí olùmọ̀ wa sheikh wa Salih Fawzan hafidhahullah ta'ala ètò tí àlàyé rẹ̀ ọ̀nà lè ta sí nká. nínú tírà náà àwa níbi agbègbè àwọn ìjọsìn àti àwọn ẹ̀rí tọ́jẹ́rìí jẹ́mi ìṣó tá a fi mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí ìjọsìn ni ní ìjẹjọ pẹ̀lú àna Allah subhanahu wa ta'ala a ti sọ̀rọ̀ lórí àwọn nǹkan mẹ́ta kan òun náà la sọ̀rọ̀ lé lórí ní ìjẹjọ lónìí insha Allah ta'ala ṣe láti kíni láti tẹ̀síwájú nínú àwọn àlàyé ọ̀rọ̀ ìjọ tẹ̀síwájú nínú tíra àtàlàfà fífò sóòlù lónìí àbọ̀ tí a gbégbé al-isti'adhatu wa daliluha al-isti'adha olàfẹ́ bọ́ sí lónìí ìta pé ní al-isti'adha òun náà ni wíwá ìsọ kó níbi gbogbo ti jẹ́ máa burú ọ̀nà tí a gbà tá a lè tọ̀ tá a fi lè ni àtàwọn èèyàn bíi ṣètọ́n àtàwọn àjẹnú ṣètọ́n àti gbogbo ti jẹ́ máa burú pátá ọ̀nà tí a gbà tá a fi lè lé jìnnà síra wa tá a fi máa wá ìsọ kúrò níbi gbogbo tí ń já burúkú káburú ọmọ sọ sí wa lọ́kàn ó sì balẹ̀ lórí wíwá ìsọ náà wíwá ìsọ ìjọsìn ni a ti gbọdọ̀ wá ìsọ sọ́dọ̀ ẹnì kankan tí kì í bá ti ọ̀dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó sàlàyé fún wa nínú alukur'an karim ọlọ́run ti àlàyé fún wa nínú alukur'an karim nínú sóràtò alifalakọ àti sóràtò náà sóra méjèèjì ọ̀la ń pè ní alimu awudatani sóra méjì tí a fi máa ń wá ìsọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá kò níbi gbogbo ti jẹ àbúrò sóra méjèèjì ọjọ́ sóra kan tó ti pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti wá ní tó sọ fún àdéhùn sọlọ ike kó fi wá ọlọ́run ọba ní olùsọ́kò níbi ti jẹ àbúrò gbólóhùn ọlọ́run ọba ti ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá sọ̀kalẹ̀ بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق ilé anabi máa sọ yìí pé mọ́sáàdì ọlọ́run mọ́ wá ọlọ́run ní olùsọ ọba tó ṣe é kó náà lọ́ba tó di òwúrọ̀ kùtùkùtù ọba tí ń pé kọ́yẹ̀ ọ̀la lówùúrọ̀ ọba náà ni mọ́sáàdì o torí ẹ ìwọ náà sọ́ba sáàdì èèyàn sọ́ba sáàdì sọ́ba ń wá ìsọ kó níbi aburú kan tó ń wẹni tó fẹ́ sáàdì lẹ́ni tó lè sáàdì tí ó sọ tí ó gbà ọ́ tí ó là ọ́ kó níbi gbogbo tí ń jáburú tí kì í bá ti Allah subhanahu wa ta'ala ẹ̀dá kan lè gbani ló ti tọ́ lódodo bẹ́ẹ̀ ni ẹ̀dá kan lè láyàn kó níbi aburú ló ti tọ́ lódodo ẹni tí gbani kó níbi aburú dáàmà wá ní olùsọ kó gbogbo tí ń jáburú òun náà ọba tó dá wa ọba tó ti wa tó jẹ́ pé òun náà gbogbo tó dá sínú rẹ̀ òun náà lọ́ba tó tó àìmọye nǹkan mí bẹ tọmọ ẹdẹ ènìyàn tó wọn máa lérò pé aburú ni tọjá kóore ni níwájú Ọlọ́run àìmọye nǹkan mí ti bẹ tọmọ ẹdẹ ènìyàn máa lérò rẹ sóore ṣùgbọ́n tọjá pé aburú ni níwájú Ọlọ́run ọba tí ọlá rẹ ga jùlọ àbí Ọlọ́run ọba akọlọńdà fún kọlẹmí àtẹnìkọ pápó níbi gbogbo ti jáburú Ọlọ́run sọ sọ̀rọ̀ ìkàlẹ fún Ànábì sallallahu alaihi pẹ̀lú ọlọ́run ọba ọba tó ní òwúrọ̀ kùtùkùtù. min sharri ma khalaqa kó o níbi aburú gbogbo tí ọlọ́run ọba ìlẹ̀kí ọlájà mo sáàdì ọlọ́run ọba kó o níbẹ̀. wa min sharri ghasiqin idha waqaba mo ti sáàdì ọlọ́run ọba kó o níbi gbogbo aburú kòkòrò nígbà tó bá kó kù bìrìbìrìm wa min sharri naffathati fil ìdá hasad àti kò níbi aburú olùpẹ̀gàn nígbà tí bá ń pẹ̀gàn oníkèéta nígbà tí bá ń ṣèkèéta rẹ̀. nínú hadith anabi sallallahu alayhi wa sallam sọfà fáwọn abdullahi ọmọ abbas radiyallahu ta'ala anhuma yìí pé ìdá wọ ìdá sàcìntà tọba fẹ́ wá ìrànlọ́wọ́ fasta'in billah wọ ọlọ́ọ̀ni olùrànlọ́wọ́ wọ ìdá sàcìntà tọba ti fẹ́ wá ìsọ ọlọ́run ọba náà ni kò sì máa wá ní olùsọ́kò níbi kò sì jẹ́ máa burú. ìdá pé ní alìsíhàn ona talabu lil tijai ila man yamna'uka min mahzurin takhafuhu min ajli an yadfa anka hadha shay hadhihi hiya al-isti'adha wọ́n ní ìjà pé ní al-isti'adha ìwàsọ òun náà ni wíwá ìfaratì ìwá ìsọ lọ sọ́dọ̀ ẹni tó ṣe yí pé ó lè lani ó lè gbani kó níbi gbogbo ti jẹ ọmọ tó ṣe gbá ń fáyà tá ń fẹ́ kó wọn ti dànù fún wa eléyìí gangan ni táǹpé ní alìsíhánza ìlọ farasí ẹtú ti kó lè là wá tó lè gbà wá oníbi àkúrú. ìsíhánza yìí ìran kan ní nínú àwọn ìran ìjọsìn láàyè jóòzù àǹtẹ̀sẹ̀ ìdàbí ọ̀hìn láhìá àǹtẹ̀wájàl kọ̀tọ́ o kọ́ wá ẹlòmíì sọ́yàtọ̀ sí ọlọ́run tó dá wa kọ́ wá ní olùsọ́ kó níbi àkúrú arára bó ti rò ma ọ̀gbọ́dọ̀ síbẹ̀ torí pé fàmọ́ni sáyà dàbí kábùrín àwọn bí wásánín aw bi ayi shay'in ghayri llahi ẹni yóò tọ́ bá wá ìtọ́ tọ́ wá ń fi sàárè bàbá kan sàárè àbá kan sàárè ẹnìkan òun náà ló fi ń wá ìtọ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ó tún lóun wá ìtọ́ pẹ̀lú òòṣà kan tàbí erin kan òun ló fi ń wá ìtọ́ bóyá òkúta tí wọ́n gbé síwájú ilé wọn ni bóyá erin tí wọ́n rì mọ́lẹ̀ ni bóyá kíkan ti ń bẹ níbẹ̀ ni bóyá odò kan ni bóyá ẹnìkan nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n ọba ìdíkì ẹni yóò tọ́ bá wá ìtọ́ pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí tàbí nǹkan mi sọ yàtọ̀ sí ọlọ́run ọba ọba tó tóbi ọba tó gbangban ni wa innahu yakunu mushrikan ash-shirkal akbar irú ẹni bẹ́ẹ̀ yóò di ẹlẹ́bọ ní o ẹbọ rẹ̀ kì í ti di ẹbọ kékeré ẹbọ títa nìkan kó nínú ilé islam bó síta islam yóò gbé ẹ̀kọ́ nínú ọgbà islam yóò gbé yẹn lọ sí ìta islam ṣùgbọ́n ọ̀dọ̀ wa nígbà tá a bá rí pé ẹnìkan ṣerú eléyìí ètò ìpínlẹ̀ kan náà àwọn ti larúkọ káfíìrù mọ́ lára àti ká pàkíyèsí rẹ̀ ká pè ká ṣe àlàyé fún lọ́nà tí ó gbà tí ó fi yé dáadáa tí ó fi wá gbàgbọ́ yìí pé á òdúgbò ọ̀rọ̀ lọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ àwọn tá à ń lọ ń bá gan pé bóyá wọn ni wọ́n lè gbà wá ẹ̀rù àmọ́ bá wọn náà tí wọ́n bá gbọ́ tí ìbọn bá dún gbábò àwọn náà bẹ̀rù ó sunra kì subhanallah so ajé pé ọlọ́wọ́n bá yẹn tó tọ́ bẹ́ẹ̀ ṣe ń wí òun náà lọ́ba tí ó tó wá ní olùsọ́ kó níbi gbogbo ti jẹ àwòrán ọlọ́run tí ọlá wa annahu kana rijalun minal ins dáadájú àwọn èèyàn kan bẹ́ẹ̀ nínú àwọn tó ti kọ́ jọ mẹ́ẹ̀dé nìyà yaruduna bi rijalin minal jinn wọ́n ń wá ìsọ́ pẹ̀lú àwọn èèyàn kan pẹ̀lú àwọn ọkùnrin kan èèyàn kan ẹ̀dá kan nínú àwọn àlìjànú fazaduhum rahaqa ọ̀wá sí nǹkan tó lé wọn kún bí kò ṣe ìfòòró ìpayín kéke ìdààmú wàhálà òun náà ló ṣe kí ni o òun náà ló tún lé wọn fún suratul jinn ayé ẹlẹ́ẹ̀kẹfà. kana al-arabu fi jahiliyyatihim wọ́n láwọn lárúbáwá nígbà ojú dúdú wọn síwájú kí islam ò tó dé idha nazalu fi makani min al-ard wọ́n bá sọ̀kalẹ̀ sí orílẹ̀ kan sáàyè kan ní orílẹ̀ yaqulu ahaduhum ẹnìkan nu wọn máa sọ pé a'udhu bisayyidi hadha al-wadi mo wá sọ pẹ̀lú ẹ̀tọ́ jẹ́ aṣáájú aráàlú àìsàn ní agbègbè tá a wà yìí orí òkè tá a sọ̀kalẹ̀ sí yìí àyè tá a bọ́ sí yìí ẹ̀ ń tọ́já ṣáájú bẹ̀ baálé ibẹ̀ àwa sọ pẹ̀lú ẹ o àyè kẹ̀mí rúlì jẹ́lì ìyẹn ni pé sọ́gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni àgbàlagbà nínú àwọn àlìjànú tó wà níbẹ̀ yẹ̀sẹ̀yìn tó fi hìn mí sọ́rí sọfàhà àkọ́mìhì yọ máa fi àlìjànú yẹn wá sọ kúrò níbi àwọn tí wọ́n yọ àlìjànú yẹn subhanallah báwọn ṣe máa ń ṣe nígbà ojú dúdú síwájú kí islam tó dé nìyẹn. faqala nàbí sallallahu alaihi wasallam mufsilan li dhalik ànàbí sallallahu alaihi wasallam wa sọ báyìí lẹ́ni tí ń sàlàyé fún wa yìí pé tí wọ́n ṣe yọ̀ bá mu kọjọ́ rárá kò sì bá mu nínú òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá ìlẹ̀kẹ́ ọlá ṣíṣe lọ́ba ìṣesí ìjẹ́kùn ọgbẹ́ tọ́ yàtọ̀ sí táwọn lọ sí i ìpè mọ́nínásálá mọ́nsílá ẹni yóò tọ́ba sọ kalẹ̀ sáàyè kan fàkàl tọ́ba sọ pé a'udhu bi kalimati llahi tammat mọ́sáàdì ọlọ́wọ́n ọba ẹni tí ọlá pẹ̀lú gbogbo àwọn gbólóhùn rẹ̀ àwọn gbólóhùn náà tó ti kó pé min sharri ma khalaqa kó níbi aburú gbogbo tọ́jà pátápátá tọ́ba sọ gbólóhùn yìí lam yadurruhu shay' kò sí nǹkan kan tí ó kó nira bá hatta yartahila min manzilihi dhalik tí ó fi kú láàyè yẹn sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ fún wa ipò sọ̀kalẹ̀ sáyè tuntun kan lọ́wọ́ sọ pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq mọ̀tàdì ọlọ́run ọba pẹ̀lú àwọn gbólóhùn ọlọ́run ọba ìlẹ́kíọ́lá tó pé kò níbi aburú gbogbo tọ́lọ́run ọba dá anabi sallallahu alayhi ní ẹ̀tọ́ bá wí aburú kan kan nínú irú àyè tó ti wí yẹn títí tí ó fi kú òní àyè yẹn náà hadithi yìí hadith ti ake yìí imaamu wa muslim abi àwọn gbé hadith náà àwọn gbé jáde imaamu wa muslim àwọn gbé hadith náà jáde bákan náà wọn ni hada huwa huwa albadilu sahih àárọ̀ tọ́lá láàfíà ni tó fi ẹ̀sìn ọlọ́run wa tẹ́lẹ̀ tá a fi máa burúkú àlìjẹ̀nu kan wá sọ àlìjẹ̀nu kan ọ̀pọ̀lọpọ̀ wọn aláburú èèyàn ni wọn aláburú ẹ̀dá ni wọn dáàtún tá a jẹ́ pé yẹ kéèyàn tó máa wá sọ́ra kó lára wọn kì í ti kéèyàn máa wá sọ pẹ̀lú wọn kì í táwọn ni wọ́n lè sọ yẹn aburú ń bẹ lára tiwọn náà àfi kọjá yìí bí ọlọ́run ọba tó dá wa òun náà lọ́ba tó mọ̀ wa ọmọ tí ó wúlò fún wa ọmọ tó jẹ́ nira fún wa ọmọ orí kò sì máa tọ́jà aburú ọlọ́dà máa wá ní olù olùsọ kò níbi gbogbo ti jẹ aburú. torí pé alẹ́ fi ẹ́ dàtún bí kẹlẹ́máàtì láyé tá a máa ti ìmọ̀ wáyé sọ pẹ̀lú àgbélé wọn ọlọ́run ọba tó pé bàdàlà ọjà àrọ̀ mínìlì tí a ń dàtí bìlì jẹ́lì fún ìmọ̀ wá ìsọ pẹ̀lú àlìjànú qala ta'ala ọlọ́run ọba ilé kẹlá sọ pé qul a'udhu bi rabbil falaq ìrìn àdẹ́bí sọ yìí pé mo wá ìsọ pẹ̀lú ọba tó ní òwúrọ̀ kùtùkùtù qawluhu al-falaq falaq huwa as-subhu ọ̀dà ni àsùbá wa rabbul falaq wa rabbul falaq huwa Allah subhanahu wa ta'ala tó sì ní òwúrọ̀ kùtùkùtù òun náà ni ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọlá òun ọba tí òun òwúrọ̀ kùtùkùtù kàmá qala ta'ala gẹ́gẹ́ bí ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọlá tó ti sọ́nu suratul an'am àyà nẹ́tì tí ti pé báàlẹ́ olè ṣá ọba tó ní kí àwúrọ̀ kọ́lá ọlọ́ni kọ́ yẹ ọlá wa ja'ala al-layla sakana ó sì tún ṣe òru ní tí ọmọ jẹ́ ìsinmi fún wa. muzehiru nùrọ̀ subhi ọlọ́lọ́ba tó fi ìmọ́lẹ̀ àtùbá ó fi hàn fi dọ̀lá ní lẹ́yìn nínú òru nínú òkùnkùn òru mọ́nilẹ́bí yẹkùdìrún àìlẹ̀ àhádà tani tọ́ alágbára lórí pé kọ́yì ọ̀la kí mọ́lẹ̀ ọ̀yọ́ látara òru sẹ́ni kankan tọ́ lágbára illallah ta'ala ọba ọba ga ọba ọba àyè rọ́pò sọ̀bìrì ọba tó ní àṣùbà ìdá àṣùbáhà nígbà tí ọ̀yẹ́ náà bá là. alimaliku alimaliku limutẹsọrọ ibu fi ọlọ́run ọba ní ọba olùkápá òun lọ́ba títì máa ń ṣe bó ti fẹ́ níbi gbogbo àwọn nǹkan wọ̀nyí. alikọ́ọ̀dìrò alẹ́ yìí tó ti lágbára lè ṣe lórí gbogbo àwọn nǹkan tá a sọ yìí. ọ̀kọ́ olóhùn gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́run ọba sọ nínú súrọ̀ náà sí ní ìtẹ̀síwájú pé min sharri ma khalaqa kó o níbi aburú gbogbo tọ́da. hādhā yashmalu sharra jamī'il makhluqāt gbogbo aburú ẹ̀dá pátá ó ti kó sínú pé àwa ọlọ́run ọba ni olùsọ́kù nínú rẹ̀. yasta'īdhu billāhi min sharri jamī'il makhluqāt ẹ̀mọ ẹ̀dẹ́ nìyẹn tó bá wí pàápàá jùlọ sọ́ka odidi súrọ̀ yìí ó ti wá ọlọ́run ọba ní olùsọ kó níbi gbogbo ẹ̀dá tọ́lọ́run kó níbi aburú gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba ìlẹ̀kẹ̀rẹ̀ dá. àádọ́ ayẹ̀fẹ́ eléyìí tó wọ́tọ́ jẹ́ mùsùlùmí tó gbádùn tó lálàáfíà an kulli isti'adatin aw ta'awudin mimma yaf'aluhu an-nas kó níbi gbogbo àwọn ọ̀nà mìíràn táwọn èèyàn ń tọ̀ ìgbésẹ̀ míì táwọn èèyàn ń gbé láti bá wọn fi wá sọ kó níbi àbúrò àwọn èèyàn tàbí àbúrò àìjẹ̀nà ti eléyìí tó fi ẹ̀sìn ọlọ́run gbé wá ìtọ́lọ́run gangan fúnra ara rẹ̀ sálàyé fún wa ó ti lóore ìdánisọ́lọ́run sálàyé fún wa ó wúlò púpọ̀ ju táwọn èèyàn máa ń lọ sáàdì lọ ẹ̀dùn ọ̀sọ̀ pé náà làwọn wá sọ pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bá a sọ síwájú ọmọ mi lè lọ sí ibùjí bàbá rẹ̀ kò ní bàbá òun dákú o wọ́n jà burú ọ̀sẹ̀ rẹ̀ sóhun o ẹlòmíì lè sọ pé alálẹ̀ lù yìí kọ́ má jẹ́ kí aburú ọ̀sẹ̀ rẹ̀ sóhun o lè gbé bàbá kan tó sẹ́gun àwọn bàbá kan sílẹ̀ wọ́n má jẹ́ kí aburú ọ̀sẹ̀ sóhun o lè gbé òdu àkànni òní jẹ́ kí aburú ọ̀sẹ̀ sóhun o lè gbé ọkàn bí kan ní subhanallah ọ̀nà míyàn kan lẹ́lòmíì ó ti kíni o òní yóò pé so gbogbo àwọn nǹkan wọ̀nyí aláti sọ̀ra bẹ́ẹ̀ náà ni odò kan ò lè gbà wá òkè kan ò lè gbà wá ilẹ̀ kan ò lè gbà wá òkúta ò lè gbà wá igi ò lè gbà wá gbogbo àwọn nǹkan míì lọ́yàtọ̀ sí ọlọ́run ọba tó dá wa ò lè gbà wá sòká máa lo ìtòfin ẹ̀sìn ọlọ́run mú wa nínú àyà náà Al-Qur'an al àti àwọn àhàdíìsì tó jẹ́ ìrántí báyìí ká máa lò ọmọ òwúlò fún wa ó sì fi ní lọ́kàn balẹ̀ púpọ̀ kò ní jẹ́ pẹ́ni tẹ́ ẹ lọ bá wípé òun nìkan máa wá ìsọfún yín kọ́ sọ yín kò níbi aburú òun gangan fúnra ara rẹ̀ ni ọwọ́ àkọ́kọ́ jẹ́rù jẹjẹ fún yín torí pé ọ̀nà tí ọgbà jẹ́rù jẹjẹ òun náà ni wípé nígbà tí ìwọ bá ti ń wò pé aburú kò tí ì ṣẹlẹ̀ kò tí ì ṣẹlẹ̀ lẹ́yìn tó ń wò yí pé òun ló ti sábàbí tó ti lọ bá tó ti fún ọ ní kinní kan tó bá halẹ̀ mọ́ wípé a ah, nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lọ́la ẹ̀rù míì tó ti dé àti kò tí ì sí fàyàbalẹ̀ kò níbi aburú tó bá láburú kan báyọ̀ ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ó tún tètè máa ta eré pàpàpàpàpàpà ṣùgbọ́n kápọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run ọba sáàdì tọ́ ọwọ́ ọlọ́run ọba ní olùsọ́kò níbi àbúrò ìfọ̀kànbalẹ̀ tó péye yóò sì máa wà nínú ìgbésí ayé tiẹ̀. wa qawluhu gbólóhùn Allah subhanahu wa ta'ala sọlọ sọ pé wa min sharri ghasiqin idha waqab àti kúrò níbi àbúrò òru nígbà tó bá kókùn birimubirimu takhruju fihi al-wuhush was-sibaa gbogbo àwọn ẹranko abìjẹ ẹranko tí faniya wọ́n jáde lóru lọ́pọ̀lọpọ̀ àwọn ẹranko tó lágbára tí wọ́n burú yẹn wọ́n jáde ní òru fa anta taqa fi khatarin ìwọ́n ti lè o lè kó sínú ewu látara wọn ìdá ntọ́bárí bẹ́ẹ̀ tasta'idhu billahi min sharri hadha ad-dhalam ọ̀wọ́ ọlọ́ni olùsọ kó o níbi aburú òkùnkùn yẹn wa ma tahtahu mini hazi muaziya mu'adhiyaati nínú gbogbo àwọn nǹkan tó ṣe yí pé mu'adhiyaati nínú gbogbo nǹkan tó lè kó sùtà tó lè kó nira báyẹn ó ti jẹ́ni tó ṣe pé ó ti wọ ọlọ́run ọba ní olùsọ́kò nínú rẹ̀ pàápàá jùlọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sẹ́yìn máa ń wò láwọn èèyàn aláàbí yẹn tẹ́ ẹ mọ̀ pé ní òkùnkùn ni wọ́n ti ń gbé sí aburú nígbà tí wọn náà tọ́ba ti wọ ọlọ́run ọba ní olùsọ́kò níbi aburú wọn gbogbo èdè wọn pátá ìṣèlú ọlọ́run ọba ìlẹ́kẹ́ lọ́sọ̀ọ́ di wọn lórí torí ẹ jẹ́ káwa náà ẹjẹ akọ ká mójútó ẹjẹ amójútó èsì àádá wa ìmọ̀ wọ́ ọlọ́run ní olùsọ kó níbi gbogbo tí ń jáburú ìjà àdìgbò ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlọ́la gbà ń nìkan kó là ń wá ní olùsọ tí ọmọ sọ wa kó níbi gbogbo tí ń jáburú. bákan náà wa min sharri nafathati fil 'uqad àti kúrò níbi aburú àwọn olùtú sínú kókó àwọn tí wọ́n jẹ́ pé wọ́n bá ta kókó báyìí wọ́n fọ ayatẹ́gùn sí wọ́n pè kó kọ́ bàjẹ́ fún lágbájá yóò tún ta kókó míì ọjà òrùfún lágbájá yóò tún fi atẹ́gùn sí i pẹ́ tọ dọba tuntun dọba tuntun míì yóò tún ṣépè fún báyìí ní kó ṣe rí fún yóò tún tún sí pẹ́ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá gbogbo eléyìí ló ti wá alẹ́ sọ fún níbẹ̀ wọn ò tí ì bí baba ńlá baba yorùbá kò sí ìran yorùbá kan tó ti di nígbà tọ́nà ọba ìlẹ̀kẹ́ ọlá ń wá wa ní sọ fún níbi gbàgbúrì torí pé ìran yorùbá lórí tá a wà bẹ́ẹ̀ wọ́n tẹ̀sẹ̀ ń gbẹnulé ọdún ọgọ́rùn-ún ọdún keje lọ́ba ìní seven centuries òun náà ni yorùbá ṣe kí o òun náà là ń lò nínú ìpìlẹ̀ wa tó àwọn haúsá àwọn ti wọ nine century ní tiwọn tó àmàwà yorùbá ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kejì là ń ṣe kíni òun là ń bá lọ báyìí tó tó túmọ̀ yìí pé ìdajì yìí gàgàgàgàgà ìdí ìkódajì ìgbà tọ́lọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ láti sọ Al-Qur'ani kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam tó ti sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí. wàhálà nìkan tó wá ń sọ wá ń tu lásán ah, ọlọ́wọ́n ọba òun ni ẹja sádi gbogbo nǹkan wọ̀nyí lọ́wọ́ ọba ilé kíọ́lá ti kójọ fún mùsùlùmí mùsùlùmí tó bá tán tó máa ti ń ṣe kò sí èèpà kan ti ń lọ bá kò sí ṣọ́ọ̀ṣì kan tó ṣe pé yóò tún máa lọ kò sọ́dọ̀ aláwo kan tó láti gbà lọ kò ní ọ̀dọ̀ wòlíì kan tàbí pásítọ̀ kan kò sí ibi kankan tó fẹ́ lọ kí ni pásítọ̀ kan ní lọ́wọ́ síbi gbẹtugbẹtu lọ́pọ̀lọpọ̀ bá ń ṣe subhanallah sẹ́gbẹ́ni tí wọ́n sọ pé pápáyọ̀ ọlọ́run wọ́n bá yòrò sẹ́fẹ́ yìí ẹni tí ọ̀páyọ̀ ọlọ́run yàmúrù náà bi tuqa onísọfà yẹn pé fáyọ̀ lọ tọ̀bíbù yudawi wọ́n tọ̀bíbù maridu tọ̀bíbù dókítà tó lóun fẹ́ tọ́jú èèyàn nígbà tá a wo dókítà náà òun ò tún gbádùn rárá subhanallah bọ́rọ̀ tí wọ́n ti jẹ́ nìyẹn ọlọ́run ọba yìí tó ti sọ eléyìí kalẹ̀ fún wa tipẹ́tipẹ́ tí ò sẹ́nìkan tí ó múrú eléyìí wá nínú tóun lóun gbé dání nínú òwe kan kò sí eléyìí péye ó sì dáa púpọ̀ nínú àwọn kan tó ti gbé ibẹ̀ nínú Al-Qur'an Al-Karim tọ́ gbọ́dọ̀ wọn mi sẹ́rù ní fàtà ti fìlẹ̀ rán kọ́ọ̀dù kó níbi aburú àwọn olùtúsínú kókó ìtumọ̀ ẹni pé wọ̀nyí àtàwáhì àwọn òpìdán àwọn òpìdán àwọn alásàsí tẹ̀sán ìzùbíláhì mi sẹ́rù àtàhàrọ̀ wà áhàlì ọ̀ọ́ máa ṣe kíni o ọ̀ọ́ máa wá ọlọ́run ọba ilé fiọ́lá ní olùṣọ́ kó níbi aburú àwọn tí wọ́n jẹ́ òpìdán kó níbi aburú idán àtàwọn òpìdán á máa wá ọlọ́run ọba ilé fiọ́lá ní olùṣọ́ kó níbi aburú wọn tòótọ́ bá wá rí báyìí àmọ́ ìpè alukur'ani karim tírà tó tóbi ni o nígbà tá à ń wá ọlọ́run ọba ní olùsọ kó níbi idán àsàsí àtàwọn tó ṣe pé wọ́n jẹ́ òkìdán bákan náà àwọn ọlọ́run ọba ní olùsọ gbogbo àwọn ìṣesí wọ̀nyí bákan náà lè torí pé ni. àṣàṣì táwọn yẹn aburú tó tóbi ni kò wá sẹ́ni tó ní kápá lórí ẹ̀ bí kò bá jẹ́ pé ọlọ́run ọba tó dá gbogbo wa tá a bá la fẹ́ fi tèèyàn wọ́n wò ipe ẹ̀dá kẹla fẹ́ dáadáa eléyìí nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlá á máa mọ̀ pé yorùbá náà máa ń sọ ipe níbi títẹ nìkan parí sí ntẹlómìn ti bẹ̀rẹ̀ tẹnìkan bá sàṣẹ ọ tọ́jà pé ibi títí parí sí ló ti sàṣẹ ọ tẹnìkan wá níbẹ̀ tòun ti bẹ̀rẹ̀ tó tù ẹlòmíì náà ti ibi títẹni yẹn tó parí sí tẹni tó sùn yẹn parí sí ẹlòmíì ò ti gbá sàṣì mi wà ẹ wo àwọn èèyàn ni láwọn yẹn torí pé wọ́n ń páyà káwọn èèyàn mọ́ súnmọ́ yàwó wọn wọ́n lè lé obìnrin ní mágùn tó ṣe pé oríṣi mágùn tí ó sì wà bẹ́ẹ̀ bí mọ́kànlélógún ni kó tó di pé èèyàn ó lè ká yóò lè ní tí ó fi ká mọ́kànlélógún lára obìnrin yóò lè díẹ̀ gbélé yóò mú eléyìí ó mú gbélé yóò mú eléyìí ó mú subhanallah ló wá nípa ọmọ ẹ̀dẹ́ nìyẹn dé bẹ́ẹ̀ ó dẹ̀ ẹni tó fún wọn ní mọ́kànlélógún yẹn gan lè rọ́ọ̀lù. ọlọ́run láàmú wá ní olùsọ́ o kó níbi gbogbo tí ń jẹ má burú pé kọ́ là wá kọ́ sọ́ wa kọ́ gbà wá kó níbi gbogbo tí jẹ aburú pátápátá torí kò sẹ́ni tí ì sọ ni àfi ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. wọ́kọ́lùhù gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́ sọ pé wọ́n ní sharri hasidin idha hasad àti kó níbi aburú oníkèéta ẹlẹ́gàn nígbà tí bá ń ṣe ẹ̀gàn rẹ̀ eléyìí náà ó tún tọ́ka wípé alihasidu ẹni tọ́jú oníkẹta huwa alladhi yatamanna zawala ni'mati anil ghayr ẹni tá à ń pè lóníkẹta òun lẹni tó ṣe pé ńlá kan kí orí ọbọ lọ́wọ́ ẹ̀dá kan tó yàtọ̀ sóhun kódà bó orin yìí ò ní òun ẹni tí jóni kéèta nù kéèta gangan fúnra ara rẹ̀ òun náà ni ìmọ̀ lérò kídẹ̀rọ̀ kù lára ẹ̀dá kan kódà bí dẹ̀ra yìí ò ní dọ́dọ̀ ẹni tí ń kan bẹ́ẹ̀ bí àníṣe lágbájá ṣe ó ṣe jẹ́ fún un lọ́yẹ kó lówó kó bàjẹ́ fún un ẹ̀mí ọ̀pẹ́ wẹ̀ pé kó rẹ̀ bọ́ sọ́dọ̀ mi o ṣùgbọ́n káwọn ọjọ́ máa rún pa. subhanallah èyí tí ń jẹ́ kí ìta nìyẹn tó tó túmọ̀ yìí pé lápẹẹrẹ àyíká ti fi tòsí wò ẹ wo ẹ̀lẹ́tíríkì tá à ń lò yìí iná yìí bí iná yìí ṣe rí yìí lápẹẹrẹ transformer wa yàtọ̀ tàbá ti ẹ̀ ń lo transformer ẹ̀yọkan ṣoṣo lápẹẹrẹ láì wá wá sí kíni o ọ yàtọ̀ láìka wá ń bẹ wọ́n mú láìka lọ ìka dúrọ́pù ìka wá ń bẹ káwọn tí láì wọ́n dúrọ́pù sọ pé ah, àbúrò máa lónà táwọn eléyìí tí gbogbo tiẹ̀ lọ wọ́n tẹ àwọn lọ́rùn tó ti gbà ẹni tí ó sọ gbólóhùn yẹn sọ ó ti gbàgbé ni pé bí iná bá ń tan lọ lórí fóònù òun ó ṣeé ṣe kóhùn òmú fóònù lọ síbi tí iná tí wọn ò ṣe kí ni o tí wọn ò mú lọ yẹn kóhùn ó rí fóònù chájì ẹlòmíràn náà yóò tún wá sọ ni pé àní tẹ kò sí nǹkan kankan àwọn ọgbà kankan ní tóun òun náà ni pé kí ni o òun fẹ́ káwọn ṣe kí ni òun fẹ́ kí àwọn jọ wà bákan náà. tọ́ torí ẹ̀ ìsíjẹ́ oníkèéta òun náà ni kí ìsíjẹ́ oníkèéta òun náà ni kọjá yìí pé ẹni tí ń ran kan wípé kí ìdẹ̀ra kókó lára ẹni tí kókó lára ẹni tó ṣe pé òun ṣe kèéta yẹn tí kó dàbí dẹ̀ra yẹn ò ní ṣe kí o bí ọba tẹ̀ ní dọ́dọ̀ òun. ẹ̀ǹtí ịta kẹta nìyẹn torí di eléyìí ká mọ̀ yìí pé nínú òfin ẹsẹ ọlọ́run ọba ìrètí ọlá àgbọ̀dọ̀ jóní kẹta oníkálukú wa náà a sì gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé a máa wá báwo ti fẹ́ jìnnà ti ń jẹ́ kẹta bákan náà ká sì máa wá ẹni tó ṣe oníkẹta ọlọ́run ọba ìrètí ọlá. ìdàrọ́ à ala ahadi ni'matan oníkẹta tọ́ba ti rí ìdẹ̀ra fàáyínàhù yàgùtà inú ọmọ bí gbọ́ìzò ọmọ izu ọmụ mu ìhá ọmụ ń gbìyànjú tó tàdó ń wá kínní yìí lágbájá lọ́wọ́ akọ́kọ́ rí sọyẹ kọjá kò ní ọkọ̀kọ́ rí tẹ́mọ̀ pé wọ́n ṣe nílára nẹ́bí sallallahu alaihi wasallam yẹn wọ́n sọ pé a kí wàá ọba aláṣọ alukurani fún pé sọ kurani ọlọ́run ni àwọn yaqsimuna rahmata rabbik táwọn ni wọ́n pé ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ ni nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya. àwa la pín ìkẹ́ wọn ìdẹ̀ra wa apilé wọn lórí ìtẹ̀mí wọn apẹ́ fún wọn nínú ayé tá a tó ti pé àwà yìí. kódà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó tún sọ nínú àyà mi pé ọlọ́run fúnra ara rẹ̀ nìkan òun lọ́ọ́ máa yìí tọ́tọ́tọ́ yẹ ibi tọ́lọ́ ọba bá bá gbé sẹ́rẹ̀ sí ẹ má jẹ́ ká banújẹ́ ẹ má jẹ́ ká bínú ẹ kanra ẹ má jẹ́ kọjá pé ta ara ẹni ẹ má jẹ́ apẹ́ gan ara wa tiẹ̀ náà ń bọ̀ wàláhì lójú lọ́pẹ́ sí wọ yọnu tọ́lọ́ ẹgbẹ́ rẹ nínú rẹ sí náà tún wá máa fi ọlọ́run rẹ̀ bẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba fi ọlọ́run wọn la wípé ńgbà tó ṣe fún lágbájá mi ìkórìíra rẹ̀ mọ́ ìbínú rẹ̀ o inú mi dùn sí ètò ṣe fún ọlọ́run ètò ṣe fún májẹ̀ ọba jẹ́ o dákun ṣe dáadáa fẹ́mi náà wọlá pé mo yọnu sí ètò ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá ó tó ní ìjì rẹ̀ bẹ̀ rere tí mùsùlùmí gidi tó lè ṣe kíni o tó lè ṣe sọ́dọ̀ ọlọ́run ọba tó dáa àjẹpá wa náà ẹ má jẹ́ a máa kórìíra èèyàn ẹ má jẹ́ a máa nílara wọn toró nílara ìtìlá máa wá ìsọ ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá kò níbi àbúrò ìlara rẹ̀ tọ́ irú irú ẹni yìí yàgùtà yóò máa bínú wọ́yàtàmánà zawala hazihi ni'ma hasadan wa baghyan yóò máa rán kan yóò máa fẹ́ yóò máa gbèrò yóò máa wù kí ìdẹ̀ra ìkókó lára ẹni tọ́lọ̀ ń ṣe fún ní ti kéèta àti ní ti ìbínú àti ti ní ti ìtayọ àlà wọlé ẹ̀yà ọlọ́dà kun làwọn akó ń bẹ̀rẹ̀ yìí o wa huwa min a'zami al-khisal al-madhmuma kéèyàn jẹ́ oníkéèta ìròyìn tó ga jù nínú aburú ni. ìròyìn eégún tí ọ̀dá ọ̀dá ni kéèyàn jọ ní kéèta lẹ́yìn fíhi ìtẹ̀rọ̀dọ̀ ní àlá àlàlá ìtakùtọ̀ ọlọ́run ní túmọ̀ rẹ o pé ọlọ́run tó ṣekú lágbájá èmi yẹ ọyẹ kó ṣe bẹ́ẹ̀ fún ìmọ̀ àtakù ọlọ́run ọba ọ̀nà lélẹ́ yẹn túmọ̀ sí lẹ́ni tí máa ń ṣe kéèta ẹ̀dá bákan náà wọ́n ويدخل فيه العائن nínú ètò tó kó sílé yìí náà òun náà ni àwọn ojú olùfojú wo ni tójú ó sì lápàtọ́ lọ́wọ́n bá bá fẹ́ sẹ̀mùkúyà níbi sallallahu alayhi wa sallam ó ti fi apẹ́ àlàáyínú hakọ́ọ̀nù ojú òdodo ni àwọn náà ti mọ rí lọ́pọ̀lọpọ̀ tọ́lọ́wọ́n bá bá fẹ́ lápẹẹrẹ apẹẹrẹ ẹrú rẹ lọ́lọ́wọ́n bá ilé fi fún wa nù suratul Kahfi yẹn àwọn ọkùnrin méjì tí wọ́n wọ sí ìkànnì wọn wọnú ọgbà ọkú rẹ̀ àwa náà lè máa rí bẹ́ẹ̀ nínú ọgbà oko tó jẹ́ pé ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá yóò ṣe ọgbà oko yẹn tí ó dáa tá a bá rí bẹ́ẹ̀ kí láà sọ o masha allahu la quwwata illa billah níta nìyẹn bí bẹ́ẹ̀ kọ́ ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá lè ṣe pé kójú àtẹnu yẹn kókò ha ẹ wo kò yìí ha kókò yìí tẹ́lẹ̀ mi ọ̀ràn ju báyìí tí ọmọ wo ha ee kòkòrò mi náà sì rí báyìí ha kókò wàláhì nígbà tí ó bí tọ́jọ́ tí ó bí tó oṣù báyìí okun yẹn lè yí padà tí ó pọ̀n sọ. nínú ètò ọlọ́run sì ni ó lè jẹ́ pé ìtọ́jú kan yẹn lọ́lọ́run ọba ìlẹ́fẹ́ olónìí kọ́ má da tí wọ́n bá jẹ́ pé lọ́wọ́ ọdún lọ́wọ́ ọdún yóò ṣe kí ni o tí ó wúlò tí ó yà yìí àlẹ́ àyìnà hapò ní ojú òdodo ni o dodo ni ojú lọ́pọ̀lọpọ̀ ń gbà mí táwọn bàbá wa tí wọ́n bá gbé nǹkan tí etí ibùdó bẹ́ẹ̀ ti àbàbá yìí ń ṣe ni àyọ̀tún máa pa wọn lórí ẹ̀ torí pẹ́nu àtọ́jú yìí jíde ọmọ kun lọ́pọ̀lọpọ̀ ojú ọmọ kun lọ́pọ̀lọpọ̀ ah ojú ojú yìí ọmọ kun ah! wo fún baba alágbájá káì ah, ah, kí ló dé tó ó rí nǹkan mọ́lẹ̀ ni àlẹ́ àìnù ẹni tí fojúkojú wo ni alẹ́ ni yusibu bìnàdọ́rọ́tìhì bìnàdọ́rọ́tìhì èyí tó ṣe pé pẹ̀lú wíwò rẹ̀ ọlọ́run lè pín kálùbọ̀ kankan lè ànàlì ìsọ́ bàtàbílẹ̀ àìnù torí kí àlùbọ ṣẹlẹ̀ kí wàhálà ṣẹlẹ̀ kí mùsíbọ ṣẹlẹ̀ pẹ̀lú ojú náwó minal hasadi rankan ni nínú àkéta ló jẹ pé tí wọn bá ṣe rúkìá wọn ṣe rúkìá mọ ipe àlìjẹnu fọkàn ni wọn a máa ṣe rúkìá tó láyìn rúkìá wípé ojúkojú ṣe kí ni o owó yàn bákan náà wọn máa ṣe rúkìá tó hasad rúkìá pé kéèta ìlara lu ti àwọn èèyàn tó ṣe pé ọlọ́wọ́n bá ilé kí ọlá fi ní kọ́ lápá gbogbo àwọn nǹkan tá a wí yìí tọ́ba wọ lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ní í sẹ́ o mélòó mélòó lẹ́ran tó ṣe kójú ló gbé sínú kòkò báwọn bẹ́ẹ̀ ẹlòmíì ò wo ẹran pé ah ìkí mọ́tò sì gba ẹran yìí mọ́tò sì gbà wa òun náà wà á kárẹ̀ fún kan pé ah ó ń di nǹkan wáyé ojú yìí ó lè wà lára olùgbàgbọ́ òdodo ó lè wà lára olùgbàgbọ́ òdodo tó yẹ pé olùgbàgbọ́ òdodo wo nǹkan pé báyìí tí ó ṣe kí ni o tí ó sì ṣẹlẹ̀ gbófin ẹ̀sìn ọlọ́run ọba ilé kí ọlọ́dà wa láàmú ọ̀dà wa láàmú tó èyí tá a lù náà lára ẹni tó wo ni òun náà lòfin ẹ̀sìn ọlọ́run ṣe kí ni o òun náà lòfin sí sòrò ẹni tọ́jú àlẹ́ áyínú yẹn tó bá ṣe àdúrà tó ké àwọn àwìdáàt tó bá ké sínú omi tó ẹni tó ṣe kówó pẹ̀lú aburú yẹn pẹ̀lú àánú ọlọ́run subhanahu wa ta'ala aburú yẹn yọ kàkó pẹ̀lú agbára ògùn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá a ah, tó ti ṣàdúrà fẹ́ nìyẹn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá o lè mú aburú yẹn o lè mú kó fún irú ẹni tójú kójú wò báyìí. bákan náà kálọ̀ á lọ mọ̀ gbogbo ẹnì kọ̀ọ̀kan wa wípé nígbà tí irú ẹ bá ṣẹlẹ̀ fa anta tasta'idhu billah ìwọ máa wọ ọlọ́wọ́n bá ní olùsọ min hadhihi shurur kú níbi aburú yìí wadalla ala anna al-isti'azata ibada ilé ń lórí pé ìwá ìsọ ìjọsìn ni o la yajuzu an tusrafa li ghayri Allah ọ̀tọ́ ká yí nǹkan yìí padà lọ bẹ́ẹ̀ nìkan ká tẹ́lẹ̀ lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọ̀la. wàlá tastaiz bil makhluq ọ̀gbìn wá sọ pẹ̀lú ẹ̀dá wa man ista'aza bi makhluqin ẹni yóò tọ́ bá wá sọ pẹ̀lú ẹ̀dá kan faqad ashraka billahi ó ti múra ogún pẹ̀lú ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọ̀la. wan nabiyyu sallallahu alayhi wa sallam yaqul òjíṣẹ́ ọlọ́run wa idha sta'anta tó bá fẹ́ wá ìrànlọ́wọ́ fasta'in billahi wà ọlọ́run ọba ní olùrànlọ́wọ́ tó bá fẹ́ wá ìrànlọ́wọ́ wà ọlọ́run ọba ní olùrànlọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ìṣèlọ́wọ́ lọ sọ fún àfàwà abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma pẹ̀lú ọ̀rọ̀ yìí. wa gbólóhùn ọlọ́run ọba tí ọlọ́run ọba ilé tẹ́lá tún sọ̀kalẹ̀ fún àdéhùn sọ́lá ní sọ́rọ́tù kejì dàmọ̀ tọ́lá sọ fún pé kúl rí anabi sọ pé a'udhu bi rabbin nas mọ́sáàdì ọlọ́run ọba ọba tó dá gbogbo àwọn ènìyàn qawluhu kúl a'udhu bi rabbin nas gbólóhùn ọlọ́run ọba tọ́lá sọ bẹ́ẹ̀ pé mọ́sáàdì ọlọ́run ọba ọba àwọn ènìyàn malikin nas olùkápá àwọn èèyàn lọ́kápá gbogbo ẹ̀dá ilahin nas òun náà lẹni táwọn èèyàn máa sìn tó yuwaswisu fi suduri nas yóò máa dá ròyìn ròyìn sínú báyà àwọn ọmọ ènìyàn min al-jinnati nínú aburú ṣàìtọ́nù tó jẹ́ ti àlìjẹ̀nú wan nas àti ṣàìtọ́nù tó jẹ́ ti èèyàn. amara Allahu azza wa jalla al-isti'adata bi rabbin nas ọlọ́wọ́n bá ilé kí ọlá pàṣẹ wípé ká wá ìṣọ́ pẹ̀lú ẹlẹ́dàá àwọn ènìyàn malikin nas olùkápá àwọn ènìyàn ilahin هذه كلها بقولي أسماء وصفات لله عز وجل orúkọ ọlọ́run ọba ní í ṣe ìròyìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá òun náà sì ní gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni wọ́n ṣe. wọ̀fíhà àníwáhùn tàwáhídì sàlàtà ìran tàwáhídì mẹ́tẹ̀ẹ̀ta lọ́dẹ̀dà onípẹ̀dá onírí ẹ̀dá òun náà ní í ṣètò lórí gbogbo ẹ̀dá ìwọ̀n tó máa kúnlẹ̀ a'udhu bi rabbin nas. ẹlẹ́ẹ̀kejì wa tawhidul uluhiyya ìmọ̀lọ́lọ́kan ṣoṣo nínú ìjọsìn eléyìí ni ilahin nas. bákan náà wa tawhidul asma'i was sifat àti ìmọ̀lọ́wọ́ba lọ́kan ṣoṣo pẹ̀lú nínú àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ. gbogbo eléyìí níṣẹ́ ló fi yé mi àtẹnìkọ̀ọ̀kan wa wípé àtẹ̀yìnwá ìjọ ìwá ìsọ ìjọsìn kan lọ́jẹ́ nínú àwọn ìran ìjọsìn tó jẹ́ pé a sì gbọ́dọ̀ tẹ́lẹ̀ ẹ̀ lọ bá ẹ̀dá kan àfi ọlọ́run ọba tó ṣe pé òun náà lọ dá gbogbo ẹ̀dá pátápátá. wa tawhidul asma wa sifat ṣe wà nù rẹ̀ nìyẹn. ìsáyìn fìlà wa bi hadhihi al asma ọlọ́run ọba ní olùsọ pẹ̀lú àwọn orúkọ yìí pẹ̀lú àwọn òròyìn ọlọ́yìn máa wọ ọlọ́run ọba ní olùsọ nípa rẹ̀ o. ìsáyìn fìlà wọ ọlọ́run ní olùsọ min sharril waswas kó ní bí aburú ròyìnròyìn وهو الشيطان ودني شيطان أما الوسواس أما الوسواس بالكسر ثم وسواس فلكوا فبا كسرا فهو مصدر وسوسة òun jẹ́ orúkọ tá a fàjáde orísun orúkọ tá a fàjáde látara iṣẹ́ tí ń jẹ́ wàsíwàsá kóróró yíròyìn wà á mali wàsíwà fàhádà mún min asma ìṣètọ́n orúkọ kan nínú orúkọ ṣètọ́n lè anahu yóò wá sóyè sólè ìnsán torí pé má dárò yíròyìn fọ́mọ ènìyàn wọ̀nyí kọ́ yalu ilé yìí ó sì máa ń dá ìrújú kalẹ̀ fún yóò máa dá ìrújú kalẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ nìyà yóò gbé dandan wá ọmọ ẹ̀dẹ́ nìyà wọ̀nyí ṣìlú homi ní ajílẹ̀ ayin ní ajílẹ̀ ayin yulqiya fi qalbihi ar-ru'ba wat-taradduda wal fi umurihi bákan náà yóò sì máa kó ìrújú bá ọmọ ènìyàn ìdíwọ́ máa kó bá ọmọ ènìyàn nítorí kó bá a ju ìbẹ̀rù àti ròyìnròyìn àti ìdààmú kó lè jù sínú ọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ nìyẹn òṣùṣọ́ ni pàápàá jùlọ fi amúre ìbàdà nígbà tí ọmọ ẹ̀dẹ́ nìyẹn bá ń jọ́sìn fọlọ́hún fàyínà ṣẹ̀tọ́n náà yíwá sọ́kẹ́ sọ́lẹ́ ìgbín sáà ní pẹ̀lú ìbàdà yọ ọmọ dárò yìí lẹ̀ fọmọ ẹ̀dẹ́ nìyẹn nínú ìjọsìn hàtà yòlẹ́bìsà àlẹ́yìn sọ́lẹ́ àtàwọ̀ tí yóò fi da ìrun rú lọ́wọ́ yóò fi fi ìrun rẹ̀ yóò fi rú lójú. ọ̀hún ìbàdà tàbí ìjọsìn míì thumma yantahi bihi al-amr ìjọ wa parí gbogbo ọ̀rọ̀ ìlà an yakhruja min as-salati ọmọ ìdẹ́ni yóò ṣe kíni yóò kú níbi sọ̀láàtù wa ya'taqidu annaha batalat yóò ti máa lérò pé bó ń ṣe fún mi irun yẹn nítorí irun yẹn ti bàjẹ́ njẹ́ o ti tó kọ́ ọmọ ẹ̀dẹ́ yìí o kú níbi irun torí rẹ̀ nítorí wàásù wàásù ṣẹ̀tọ́nù yẹn ọmọ ẹ̀dẹ́ ni ó subhanallah bí ṣe máa ń ṣe nìyẹn àwọn nǹkan tí ó ti tòkí wọ jáde níbẹ̀ ṣètọ́nù lè wá máa anabi ni ọgbọdọ kúrò níbi irun tó ń kí títí tó fi gbọ́ yẹn tàbí tó fi gbọ́ tó bá gbọ́ tàbí gbọ́ ìgbà yẹn ni tó ṣe kí ni o tó anisọlọ ní fọlí ẹkùn ahadukumla bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yóò sọ fún pé kẹlẹpta ọparọ ṣètọ́nù tó mọ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yìí yóò ní mọ̀nì fọlẹ́kọ̀ kẹ́dà wà kẹ́dà tàlẹ́ sọ́dà ilé sọ́dà ilé fi sọ fún ọ yìí pé tàlẹ́ sọ́dà ilé dà rẹ̀. tó ń ṣe nìyẹn ọmọ ẹ̀dẹ́ ni ẹ gbọ́dọ̀ sọ́ra fún eléyìí. ọ̀hún tó máa yà dákìdá anáhó aláwọ̀ ìrìwòdò ìyẹn lè máa kírun tí ọmọ aláàbí sọ àwọn anahu máa kọ́ ma lèkẹ́dà tàbí kọ́ máa lérò pé tó yẹ kó wọn mójútó báyìí wọn ò tí ì mójútó àwọn anahu máa fa lèkẹ́dà tàbí nǹkan báyìí tó yẹ kó wọn ṣe ìṣe lòun ò tí ì ṣe kíni o lòun ò tí ì ṣe wọ́n yóò fi fi wàsíwáàsì yọ wá wá yọ wá dẹ́n tó ti pé yọ máa wà ní wàsíwáàsì nínú ròyìnròyìn wọ́n láyé súnmọ́ inú ilà ìbàdàn ti bí ọkàn rẹ̀ níbalẹ̀ tó gbọ́ àwọn tuntun ṣe. Allahu jalla wa ala ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ àtọ́nà ṣàwà à ó ti fún wa ní oògùn lè ha àgbàlẹ̀ kọ́tọ̀ fún ewu tí ń bẹ níwájú wa yìí wàzálíkà bí a ń tẹ sàìdà bí a ń na sàìdà billah pẹ̀lú pé ká máa wá ọlọ́run ọba ní olùsọ mi ń ṣàlù ìhà àdàlù wá kó o níbi àbúrò ṣètọ́nù qawluhu gbọ́dọ̀ rẹ̀ tọ́sọ pé al-khannas al-khannas ayé alladhi yatakhallafu wa yabta'i èyí tí máa ń ká tí máa ń wáyìn tí máa ń wá pa á títí ọmọ gbẹ̀yìn wàhùwà yòówá tuwèso tó má wàhùwà yòówá tuwèso ṣàìtọ́nù yóò máa dárò yìí ròyìn kalẹ̀ ìdá àkọ́kọ́lìtà nígbà tó o bá ti gbàgbéra tó ti fọ́ra fọ́ra àǹdékìrì láàkó níbi ìrántí ọlọ́run bákan náà wọ́yà dásù tó bá ti dárò yìí ròyìn lẹ̀ yọba takété sí ọ yọ takété sí yàn gẹ́gẹ́ bí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ti sọ ọ̀dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ èṣù ìdíkọ́lẹ̀ lè ìsáni fò nígbà tó bá sọ fọ́ọ̀mù ènìyàn pé sí àìgbàgbọ́ tàìmóore pẹ̀lẹ́mà kẹfà ọ̀ nígbà tó ọmọ èdè ènìyàn bá gbọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tíṣà ìtọ́nu lẹ́nu tó sá ìgbàgbọ́ tó sá ìmóore sọ́lọ̀ ọ̀lẹ̀ ìní ìbàrí omi yọba sọ fún pé ọgbọ nígbà tó ti jinlẹ̀ báyìí tó ti di táàpì tó fojú hàn dáadáa èmi jáwọ́ jáṣẹ́ kó lọ́dọ̀ rẹ o ìní àkọ́kùn lọ́nà lọ́gbàlẹ̀ àlẹ́ ní. èmi ń fáyọ̀ lọ́wọ́ bá ọba tó ní gbogbo àgbáńlá yìí níbòmí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́run ní ṣàìtọ́nà sọ pé ẹnì àwọn ọmọ àlàtàrọ̀ èmi rìn sẹ́yìn òrí èmi ọmọ yín o ọ̀fẹ́ fẹ́ ìkàlẹ̀ torí pé sẹ́yìn òrí òun ṣàìtọ́nà ṣe kí ni o ọlọ́run òun ṣàìtọ́nà ti rí ọlọ́run ọba sọ pé yá bani Adam èèyàn ọmọ Adam láàyè fìnnẹ́nìyàkùn mo ṣàìtọ́nù ẹ má jẹ́ kí ṣàìtọ́nù kókó fìtínà kó kó ti mú ọkọ nínú àlìjánà yẹn ṣe wàá ní wọn máa lè bá sáwọn máa ọba aṣọ kó lára wọn lè yòrì yàwó máa sọ àti yìí máa nítorí kó lè fi òwò hàn kó lè fi hàn wá innahu yarakum ọlọ́run níṣẹ́ ìtọ́nù rí yín huwa wa qabiluhu òun àtàwọn èèyàn rẹ̀ min haythu la tarawnahum láàyè tó ti tọ́yì òní rí inna ja'alna shayatina awliya'a lilladhina la yu'minun dáyà la yu'minun ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá ni a ti gbéṣẹ́ ìtọ́nù kalẹ̀ kọ́ máa jẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ fáwọn tó ṣe pé wọn ọba nígbàgbọ́ torí ẹ̀ ẹjẹ kébì àtẹnukọ káká mọ̀ pé iná ṣètọ́nù ẹlẹ́kùn máa dùn ṣètọ́nù ọ̀tá lọ́jọ́ fún yín o ọ̀tẹ́kìrúhù àdúwà ọlọ́run ni ẹmúṣẹ́ ìtọ́nù lọ́ta iná máa yẹ ní ọ̀rẹ́ ìṣúbáwò ní ẹkún omi ní àtàmì sàyìn ibi àwọn ò sì wá iná kankan wọ̀ èyí yòówù nù náà fẹ́ wọ̀ dépò pé yọ wọ̀ nù náà sàyìn. ṣètọ́nù ibi tó ń ṣe nìyẹn yọ padà sẹ́yìn ìdá zakẹ́rìtà Allah azza wa jalla tó bá ti rántí ọlọ́run yọ padà sẹ́yìn ọ̀hún wa wàzúwẹ́sùn máa lè gọ́fìlà ìmọ̀ súnmọ́ni tí ọmọ kúrò yúrò yìí bá ní pẹ̀lú déyẹ̀ bá ti gbàgbé ọlọ́run wà ọ̀nàtún wàláhù alẹ́bí wọn tó tó fi tòdò ìdá ọlọ́run yìí tó ṣe yí pé ìmọ̀dáró yóò yí sínú báyọ̀ ọmọ ẹ̀dẹ́ nìyà mínàlì jẹ́ nàti nínú àlìjẹ̀nù wà náà sàtìníyà ka annal ma'ana wàláhù a'lam olùmọ̀wá sọ pé ọ̀dà gẹ́gẹ́ bí ẹni pé tuma òun náà nìyí o ọlọ́run ọba ni ọba tó ní ìmọ̀ jùlọ lórí gbogbo nǹkan ni pé annahu hunaka muwaswisuna mínàlì jinni wa mínàlì is àwọn olùdárò yìí ròyìn míì sílẹ̀ sínú ẹ̀mí èèyàn náà ó tún ń bẹ tó tún yàtọ̀ ṣiṣẹ́ ìtọ́nu sapana o nínú àlìjànú nínú èèyàn. yóò sọ pípa báwo tó pa kínní o wọn ń ṣáàjì kínní ọmọ yẹn pípa bẹ́ẹ̀ ó ti pa lára òkè tọ́ ọlọ́run ọba ilé jọlá bí ẹni pé ti ń sọ òun náà nípa àwọn tí wọ́n jẹ́ oníròyìn ròyìn míì tó ń bẹ nínú àwọn àlìjẹnu àti nínú àwọn èèyàn tó sọ pé àwọn èèyàn náà àwọn wọ̀nyí náà wọ́n tó máa dárò ìròyìn sínú báyà àwọn ènìyàn yàtò náà náà sà wọ́n máa báwọn èèyàn wọ̀nyí ṣàkí kó náà hàn máa dá iyèméjì fún wọn wọ́n máa fún wọn ní iyèméjì. bàkàmà analiljanni shayatin gẹ́gẹ́ bí àwọn àlìjẹnu ṣe láwọn ṣàìtọ́nù àwọn èso ìwọ̀sùnìsónà wọlé jẹni àbí ẹkọ ni Ọlọ́run ọba ìlẹkẹ ọlá náà gbé ẹ náà wà tọ ìwà tó ìṣòwòn àná ọmọ dárò irú yìí wà á ń ta tẹsán billahi wọn máa wọ Ọlọ́run ní olùtọ bí sharri al-qabilayn ni kó níbi aburú rẹ méjèèjì tàlìjánu àti tẹnìyà wọlé hàdà yaqulu nàbí sallallahu nàbí sallallahu alayhi wa sallam muta'awwidun olùwàsọ̀ kan ní wàsọ̀ bimithlihima pẹ̀lú orú méjèèjì yẹn ayé àtẹ́yìnì suratayni pẹ̀lú sọ̀rọ̀ méjèèjì yìí àyàfi kọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọlọ́wà ni ó kọ́ sọ kó níbi àbúrú wọ̀nyẹ̀ báńkì lil mùsùlùmí ọ̀tọ̀ fún mùsùlùmí ayé yẹ̀kọ́rọ́ àhùmá ọmọ ká méjèèjì fi adibari sọ̀dáwà ní gbogbo ẹ̀yìn irun rẹ̀ wọ̀nyẹ̀ kẹrìndínlóhùmá ó sì máa fara méjèèjì ويقرأهما قسم كامجيجي عند النوم نبقى طبعا بيسون مع آية الكرسي والآية الكرسي وسورة الإخلاص حتى سورة الإخلاص يقرأ آية الكرسي وسورة الإخلاص والمعوذتين يقرأهما قبل كل صلاة ويكررهما ثلاثا بعد المغرب وبعد الفجر نبقى ينوى هنا لما آية الكرسي bákan náà akakulu wàllọ akakulu àwọn obìnrin bíi falaka ti bìrọ̀ bíi náà sí gbogbo ẹ̀yìn wa tọ́ba wa jẹ́ pé magrebi àti sọ̀lá tó sọ́kọ́ yìí ní kọ́ mẹ́ta mẹ́ta òun náà làwọn ń kà níbẹ̀ ti àwọn àdìkárò wa tán àtẹkùrẹ́sẹ̀ yìí àtẹkùlọ́lọ́ mẹ́ta kùlàwọn obìnrin bíi falaka mẹ́ta àtẹkùlàwọn obìnrin bíi náà àti mẹ́ta rẹ̀. tọ́ yabta'ida anhu shaitan torí kí shaitan ò fi jìnnà sí wàlá yukaddiru alayhi nawmahu shaitan ò ní borun rẹ̀ jẹ́ fún un. bákan náà wọ́n yuz'ijahu bil ahlam kò sí ní máa dàlámù kọ́mọ kó ìdààmú bá lè zìhàn kọ́mọ dàlámù pẹ̀lú àwọn àlákàlà kan tó ti fi ọmọ àlá. aṣáhìlú mi ni àtẹ́yìn sọ̀rọ̀ tẹ́yìn ẹ̀rí tá a fẹ́ lò nínú sura méjèèjì ni pé anallaha amara bil isti'adati wàhídáhù ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlápàtẹ kóhùn nìkan ṣoṣo òun náà lálẹ́ máa wá ní olùwáìsàn kó tí ó máa ń ga ni tí ó máa sọ ní kó níbi gbogbo tí ń jẹ máa àgùrú àlẹ́ ànàlẹ́ ṣe é àzàtà bẹ̀rẹ̀ yìí ó sì tún tọ́ka pé ìmọ̀ wáìsàn pẹ̀lú ẹlòmíín tó yàtọ̀ sọ́lọ́run mínàlì jẹ́ni àwọn mínàlì ẹ̀ǹsì bóyá alìjẹnu là ń wá ní olùsọ tàbí ènìyàn lè yẹn wá lólùsọ ọwọ́ mi ayé makulóke tàbí ẹ̀dá yòówù nínú ẹ̀dá ọlọ́run lábẹ̀rẹ̀ sí ní wá ní olùsọ eléyìí kò ẹni tó bá ṣe bẹ́ẹ̀ annahu la yajuzu ilé yọ sọ́dọ̀ fi ẹ̀sìn ọlọ́run ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ lu ẹni bẹ́ẹ̀ ti ṣẹ̀bọ̀ sọ́lọ̀ lè annaha naw'un min anwa'il ibada. ìwá ìsọ yìí ìran kan lọ jẹ́ o nínú ìran ìjọsìn tọ́yẹ pé a gbọ́dọ̀ ṣe fún ẹnì kankan tọ́yà kò sí ọlọ́run ọba tó dá àtẹnìkọ̀ọ̀kan wa àwọn ètò àti ń bábọ̀ wá nínú àwọn ìran ìjọsìn táǹkà fún wa pẹ̀lú ẹ̀rí lómi àtẹnìkọ̀ọ̀kan wá tá a bá fi kún a rí pé díẹ̀ díẹ̀ sì là ń dàgbà sókè nínú ìgbàgbọ́ sọ́dọ̀ ọlọ́run ọba a sì tún máa dàgbà sókè nínú ìmáàntì ìjọsìn fún ọlọ́run ọba ìdíkẹ́ ọ̀la gbogbo tí ń já burú yóò ta kété sí wa yóò jìnnà sí wa kò ní lè súnmọ́ apẹ́kípẹ́kí kò tiẹ̀ ní lè wà nítòsí wa rárá ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ yóò ti máa wà nínú ìgbésí ayé ní àtẹnìkọ̀ọ̀kan wa nígbà tó jẹ́ pọ́ba tó dá ẹ̀dá tó lè sọ ni òun náà lọ́ba tá a sọ tá a sátì tá a dúró tì tá a wà ní olùsọ kò níbi gbogbo ti di àbúrò àwọn náà tó fi ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́wọ́n bá kọ́ la ẹ̀mí àtẹnìkọ̀ kan wá kó níbi gbogbo ti di àbúrò kọ́tà wá kó níbi gbogbo ti di ọ̀dà kò sí tọ́jú ìrọ̀rùn àtọ́rí ọlọ́wọ́n kò sí ìrọ̀rùn fún mi àtẹnìkọ̀ kan wá وصلى وسلم تسليما كثيرا